بسم الله الرحمن الرحيم تقديم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وريونا نوكا بسم الله الرحمن الرحيم يجمع رهو مجنري الله رهو مجنري كتير الله أقولك نظر هناك ويرين او يونيك أكسو يونيك يراناك أوامري أون إرنيا ẹ̀yẹ́ ń sẹ́sẹ̀ lórí jù àná àná mórí ọ̀nà ọ̀ta ọ̀nọ́rí alwahad ẹ̀yẹ́ alwahad wahda bí máa na èrè ní anáìka alwahid lásánì ẹ̀láhù ọ̀nyin anáìka ẹ̀yẹ́ awal ànyi sáni wàá anyi wahidu dáa anyi isnan àmà ákà kẹ́ ahad bí máa the one and the only ahad omi ni alwahid alẹ́dì lásánì aláhù so ọ̀nà wọ́n múlò náà allah wèrè ó múlò náà wọ́ aṣọ níní kọ ìjẹ́ndọ̀ rẹ̀ rà ìjẹ́ndọ̀ rẹ̀ tẹ́ ẹjẹ́ àmì sí jùwárà arrahman arrahim rahiman ruhama almalik malikan muluk àwọn muluk alkutnazẹ́tẹ̀ àmà wẹ́rí allah la yusanna wala la yujma e eh, madera e eh, ma yin sai allahu allahu an lahun allah allah nuru e ka. wa ga ki man al wahida ka allah tire yi ile ne zizi e wa na ken wata e do tine allah to bismillah yin mari mu yono odo yuhudu o mori subhanahu wa ta'ala kin o tire ta fa na ni qur'an o mori ma ka ka ato akayon to muri kora oka ori aka ikra don to muri ka ma ana be kori ne wo na ke ikra don to muri ka me arari ikra daka ma akra au ma za akra yizima ka daka ikra bi ma za bi ismi rabbika wa ismi rabbuhu huwa allah kai rewo muri yawo an rewo muri annabi allah ọmọ dúró ka bísmìlá wá àyàtò kàkà bísmìlá wá àrísáyọ bísmìlá wá àhùn tẹ́tẹ́ bísmìlá wá ìsìkọ́ ọ̀hún ẹ̀rú àwọ̀ sínyẹn ká wàá wọ̀ ká dé ṣètàn bí yẹn ìró gúdè nìyẹrẹ o ọ̀nàmdá kò àwọn náà wéwèé ṣáà wá àwọn bí wàá ká aláhùnmá yìí ni àwọn òbí kẹmínà lọ́kọ́bọ̀s wọ́n kọ́ báyìí bí wàá wà ọ̀hún ẹ̀rú اكتب بسم الله الرحمن الرحمن on the one that is in the in الرحمن joy in الرحمن الرحمن كاولي نبديني كاني الاشتقاقات يعني اذا ورد نتو هذا السيمانتكس ذات وان تو ورد صرف وعطفي ọkẹrẹ ẹna data wọn tọ ọnà kyerẹ ẹni rahma ẹna ni rahim tuhuran ẹna ni arrahim ruhama rahman ama rahman dẹ unique náà bẹrẹ ẹna tọ hàn ni rahman ẹgbẹ àákè rahman ọmọ ìkọ ọmọ ìgbọnà wọta àlá ọ̀nà mayan ban ẹ yà bọ̀ náà bi wọ́n kò yẹ rahamul káfíìr wàlmọ́min wàyàrhamu dọ̀cif wàlqawim wàyàrhamu fàjir wàsọ́ọ̀dìk ọmọ ìyá máa. wannan amma yadda ya fi sabin kuma arrahim dar hoy ne ka daga hinnan dar hoy ne ka arrahim um, mu'mini ni kene no nyin wa kana bil mu'minina rahima umuyore ana mayan bai mu'mini ne ku da ne ku take ye rahim mo le ne itu abisana bin an ka hoy ne shodeka umuyore ka ten qur'an ki sai inna allaha bin nasi lara ofur rahim tadakara omori ọna àwọn ọ ti káfìrí tòkó omori àwọn ya ni lara of omori ya yọ wọn rahim lọ́la amaya brand wato wari ibn kafir ọni anikin rẹ rọrọ ni e, ibn abi hatim rahimahullah anaika ibn rọrọ ọ̀rọ̀hman ọ̀nàbí sífà zàtìyà sífà òmòrí ka òmòrí ọ̀nàbí ọmọ ayámbá náyámbá ni gánà kú sáàbùsáàbìn arọ̀hìn ọ̀nàbí ọ̀rí ìtura ọ̀nà ìka ayámbá òmòrí ìtura bọ́ọ̀lá subhana wa ta'ala so bisimilahi rahman rahim ọ̀nàbí dúró ka àbú ọ̀rọ̀ ọ̀rọ̀ dàmà ń kẹrẹ tó despite kẹrì quran quran ọmọ tẹ wọn náà mọ̀rí sí bisimilahi rahman rahim nà àbí súra ọ̀rẹ́ sahaba ridwanullahi alaihim ajma'in eka lam na'lam nihayati ayi sura illa bin nuzul bismillahir rahmanir rahim ene ma eka ni sura na raze to aba so wa e je ri ti bismillahir rahim to ase ki un bismillahir rahim e fun ya kini ti to do ko ba yin na bi ti o te ni ti he ta o ara sura sa de ri ti bismillahir rahmanir rahim

sọ̀rọ̀ kọ àbífà kẹrin ní kúrú yéésù kọ́ àdéfà dọ́kà bísílẹ̀ àmọ́ rahim. àwọn tó mú sọlọ́lá aleyhi wa sallam ọ̀ ẹ̀ kàbọ̀ mẹ́yàn òmùrí ọ̀bẹ rahman dọ́wọ̀ rahim dọ́kà bísílẹ̀. ilé àmì yéwu ni kó ọ̀rọ̀ tó adam sọ́wọ́ àkà bísílẹ̀. wèrè wà kúkì ní bíyèsù àwọn bísílẹ̀ gòkè ní sínú àwọn ntọ́fọ́ náà yẹ sọ ọ̀wákùgbìn ọ̀rọ̀ àwọ̀ ọ̀wákùgbìn dáhìn skọ́ọ̀lù ntọ́mọdé ọrụ àyàrá àwọ̀ bí ní ìjọ náà hẹ̀ ọ̀nà hẹ̀ ọ̀hán ní ìjọba ọ̀wákùgbìn dọ́ọ̀sọ̀ wọ̀ àmọ́ wọ́n àbá àwọn ọ̀nà òmùtá náà ìwé ìkùn tó ṣe àwọn ọba kú gẹ̀nà àrìjẹ náà dọ́wà rẹ̀ ìrámi èyí ni kó wàhálà kákì bísílẹ̀ àwọn awọ adákábò mùtánù náà yẹn ń owó òsùn dá kẹ́yìn rẹ̀ wà níwà ní tòsí àárẹ̀ kan náà yẹn ń ìṣó wọ́ àmàkà èyí kó ọ̀yà ká mọ́rọ̀rọ̀ anáìka ilẹ̀ ẹ̀tẹ̀ ní àmì yìí sùrọ̀tù fatiha ní cassette one takdim uh, introduction òyìn yìí yẹn náà takdim ẹjọ́ náà introduction náà kó wéèsì kó àkàrẹ́ yìí wéèsì kó àkàrẹ́ níràgó àkó èsì kó àkàrẹ́ ọ̀rọ̀ nẹ̀fà àbíká wéèsì kó wá sí nọ́sọ̀rọ̀ ẹni rẹ̀ ní nkẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní mà á yín sẹ́sì yìí nebi alayhi salatu salam ee ni suna nebi ka ewe nyimi sadọka aka rabbi shirah li sadri wa yassir li amri wa lulukudata min lisani yafqahu qawli annab musa mani kan do yin qur'an amma yin suna nebi ai alayhi salatu wassalam a bi suna nebi no waye abana ya kete suna nebi alayhi salatu wassalam so suna nebi ka ewe nyimi re ona ni sorry alhamdulillah أذكرك إن الحمد لله abogama awọ̀ẹ́kù àbí alùwọ́sọ̀dé jẹ̀míìlì àbí iṣẹ́ náà hẹ́ ọ̀yẹ́ ìṣiṣẹ́ àjúwò mórí olóòrà anazẹ́tẹ̀ anago gbọ́mọ̀lì subhanahu wa ta'ala. alhamdu ẹ̀rọ ọ̀ẹ́kù kẹ́nẹ̀ wọ́n àká ọ̀ẹ́kù ìjọ àmọ́ ìràrọ̀ àkọ́là wọn bẹ̀tẹ̀ mórí subhanahu wa ta'ala. àná ọ̀bìnrin sánáà alhamdu wàá ìnẹ́wọ́rọ̀. a na ọrụ nsị naghị alhamdu wanyị na nkata wee hi na wee eh? ah, idu anyị abanụ sọrị alhamdulilahi ala kulli hal ọnụ na wuni shukuru lillah nahmuduhu bọ́bẹ̀nù yónú jama'a ahẹ́kọ́rin àbá ìkókò mórí wa náà náà ní jama'a ẹni ahẹ́kókò mórí na ẹ̀mẹ̀ dá ìkẹ́ ẹ̀mẹ̀ ní jama'a ẹ̀mẹ̀ omori ọ̀daka dóhùn eyi ọ̀jẹ̀ ha ní ládàá sálàyà wà á kí mú sọ̀láta numuri si wa ul jama'a zaitan wa ku sallah ni jama'an ne wa atu zakata wa anyi zakai ni jama'an ne warka'u ma'ar raki'ina iji wa su ku dunki ni si wa ku dunku ba hurere na su ku dunku eze ka ka unya na me ogo dure kan nabi sallallahu alaihi wa alihi wasallam o kai al jama'atu rahma ababo an فإنما يأكل الذيب من الغنم القافية فعليكم بالجماعة فإن فإن الشيطان مع الواحد ومن الاثنين أبعد النبي صلى الله عليه وسلم أقنين يانا جيوان أون شيطان الرزيل then وين أقويباني شيطان الرزيل جمانا أقول لك أبا نان جمان دوك أظمان دانا جين أظمان أيكم شيطان أقوانا ون من أدوه لين owó mm. rẹ̀ kà báyọ̀ ọbẹ̀ díẹ̀ sẹ́yìn anytime yìí ní jama any moment importance of work na hamuduhu la kwa awo ekuo no ina hekoyan ogodu rẹ̀ kà yìí omodu lọ́nà wọn tààlà ìjà àti iṣẹ́ náà sí yẹn sọ́rọ́ tó dọ́k náà náà náà sáyìn ẹ̀wọ́

Umoja na zikra wa nyotu nai aqidatan wa sulukan wa manhajan wa mazhaba ka ko muri ni de jamaa wa nastaghfiru biya ko je hudo muhi biya pere onya ban ummis ko muri je ye awon mis ko muri le je ye muri na won ni lawo o je ye muri na won ati alladhina sabaquna bil iman tanara dawda inan go muri tire iman ونعوذ بالله من شرور أنفسنا بيا بويسرين كودو مولين كسره يوني the evil consequences of what of our ibrai abudiya náà ẹni wọn yóò yára ẹni náà wò sílé ihàn náà but abọ́ lámẹ̀tọ́ wẹ́ ọmọdé náà wọ́n tọ́lọ́ kọ́ wọ́n náà wọ́n máa sọ wá ha fa alhamaha fujúrò ha wọ́n tọ́kọ́ ha ọmọdé náà wọ́n tọ́lọ́ ọkọ̀ náà ọ̀nà náà tọ́ ayé náà muriko no sha iheku and emulio na sisa iheku so no is very much important ono sha iheku e no e ku. johnson e no reji iheku e oyi milham o muri matoki ya ya noka no muri sokata ya yin fujuro ha kare o misko no modiri o muri awon sa abokata ya watakuwaha atom ayo no muri nyanya ngwa he muri to onye onyi ya na ikosi ni modiri kai ya pese rika audi yana ya nye mu se nan nan to ya pa ko mu na o sere ho nan wa ma na pono do rapa in what do apa ka based on the idea ka you are representing other muslim community ko mu na ya ma na na jama'a wi wa min sayyiati a'malina ati abi akuri mistake ẹni yíyí kọ́rọ́ ní àmì kókó àrà wo ní yé àbú ẹnkátánà yín káàtó yìí yá rẹ ṣárì nfúsánà wà ṣárì sẹyìn àti àmàlìnà. dùpẹ́ wàá mọ̀ nípa ọkọ àyìn dám bíbí ẹ̀yẹn náà kọ́tọ́ dọ́ka alùsùn ní nàìjíríà ìkẹ́ ìkòdó di yẹn nìyẹn dẹ̀ ẹ̀ mú ìṣẹ̀lẹ̀ mú ìlú náà nìyẹn ni. because in extension ní tó múlẹ̀ náà má nìka àbẹ́ àwọn ẹ̀rọ àlẹ́ òdi yẹn náà ọ̀rọ̀ àmì nàbẹ́ ewe sori implication ya nadu wore ri no be komoyo na wa umoyo hore ile biyo no aka mu agoka on to mo hadi sahih a kuni woni ile ri insha Allah taala very soon in la khutbatul haja o oh, ya sore so khutbatul haja ma ma ka o kai to na kwa muruki ya start with khutbatul haja man yahdihi Allah fala mudilla la ọ̀rọ̀ tó rọ̀ náà ìkòmúlẹ̀ ọ̀rọ̀ salamu dillala ẹ̀yẹ ìlú ẹ̀rọ náà ẹ̀sìn ìlú ẹ̀rọ náà wọ́n mọ̀ ní yóò lè ẹ̀rẹ́yìn lẹ́kọ̀ọ́ ọ̀nà mú yọrí èyí ẹ̀rẹ́yìn lẹ́kọ̀ọ́ ọ̀nà mú yọrí àlá àwọn nǹkan wú. eré mi our guide when young guide without his permission ọmọ yìí wẹ́rẹ́ ìsìkò ewu wẹ́yìn wu without permission ọmọ yìí àwọn mẹ́rin. ṣàṣọ́lá ṣe ló dá kọ́ mórí ìgbẹ́ lánàá wọ́n wá kàkàyé. omori ezuelan ee eh, eh, west kowakubu eh without permission almost one hour ta'ala in hadith kudusi on to musu lafira ko omori kai o ne yin ini ori hana na kai back by the door check check in wa nyanwu na janna bila na ona where is kono yin do omori kai onon oh, marab meka you are one of the what inhabitants of paradise mo na do horai so wọ́n mani lè ọ̀hún náà èrè ewu ẹ̀wùtá àpọ̀ríṣẹ́ náà mórí wẹ́yìn mu fàlàhádìí ẹ̀là ẹ̀kú yàn náà wọ̀rọ̀ òjòzì ìnáka látàdì mọ́nà àbáfíà wàlàkínà lọ́wọ́ yáàdì mọ̀nyẹ̀ṣà wọ́n ṣáàdù ànlá ìlàhà ìlàlá máa mi yóò kẹ́yìn sọ́sọ́ anáwọ̀ ẹ̀kẹ́ tẹ̀rẹ̀fẹ̀ ẹ̀dà èyí wọ́n mórí annabi musa alaihi salatu wassalam on to murta allah sallama kayan annabi musa a to mori ko mori na wo shadua specially don no me o si zikire na ikunu kekere o si do chire ni kekere on don no si gam mori don no me don specially on do mori ko ka ke la ilaha illallah wahdahu umuri no wahdahu wa kuma kaun kebi wahidomin ọ̀nìyàn kẹ̀nẹ̀ bí máa ná ẹ̀yìn àbísánà ìkẹ̀kà àtẹ́júwò mórí ọ̀rìn haram ọ̀rìn kà ní sísánà ìka wọ́n àfẹ́yìn omori ya mikai reten enyi sísánà mikai reten including malaikon rẹ and anabi omori ya mikai awurai omori ya mikai yanyi lafiya omori ya mikai ukwọ ukwọ anyị kwọ na rain omori ya mikai ya nya kehe omori ha meka yelo tie omori ha meka ya yaran omori ha meka yesu enye ni enye other thing no abere omori ananye okato no la sharika lahu umuri ha nya gwa enje na ba huru omori ne no wa anna muhammadan abduhu wa rasuluhu dire mbeni ka muhammad sallallahu alaihi wa alihi wa sallam ma ka fa muhammad sallallahu alaihi wa sallam is not complete hadith sahih ame kọrọ alaihi wa alihi wa ọnọ na ahlu sunna kan asúrò eré kẹrọ àfẹ dáwọ we are you i do not be psychophantic about it we are set antomori kawa gaa ni set gbogbo èdè belong to nàbẹ́ àwọ̀ set táwọn náà náwé set ti sẹ́yìn aná níbi káka ma ana kìjọ́ àti gẹ́hìẹ́ náà ha ọ̀nà ọ̀rẹ́ náà ká

wàhálì wasallam we are not apologetic about it isn't it n bẹ don be a psychopath because ọ̀rọ̀ ọ̀nyẹ́wọ̀n jẹ bí ojìrìgá bá ọkùn òwúrọ̀ àti dọ̀tí kan eré àbá àwọn ẹ̀wọ̀n rẹ̀ yóò dẹ̀nka kì sọ́lọ̀ lọ́wọ́ aléhi wàhálì wasallam abánáwó náà ka muhammad nan alayhi salatu wasalam ana ka muhammad ọ̀rọ̀ yẹ́rẹ̀ hàn mẹ́rin nànán ọ̀nìhìyàn ẹ̀rẹ́ muhammadu bakari a muhammadu sọ̀rọ̀ ọkọ̀nìrì a muhammadu fati muhammadu ẹnikẹ́yẹ àdọ́yì gan ka abuduhu ọrị ihe omori ọbị naanị ka emere wọrị hin ewuji omori ọbị kwụọ ọrụ ụtọ ewu omori hi ọhịn ni fanai kọrọ ọta hi n'omori mm ọrị ihe omori ọbị sọrọbi wọrọ sụlụ dọrọbọ ntọnin ana otizi ọjọ yẹ mee hụ na wọ yẹ mee al-itrọ bi a tó ń tó mọ́tò lọ́sàn lè ṣọ́hù ní ilé ọ̀tọ̀ ká náà dọ́rẹ̀ wọ́n náà ní ìmáàna iná àrà inú mórí tó ọ̀rẹ̀ náà wọ̀ mórí abẹ́àwọ̀ wọ́rọ̀ súnú dọ́wọ́n tán ni lóhùn náà aná ìkàgókè adọ́kọ̀ tán ọ̀rìn ọwọ́ shaitan shaitan na ruhu ọwọ́sẹ̀rẹ̀ ẹ̀ka ẹni na go against iran ẹnira àná ni òun náà dọ̀hún rẹ̀ wọ́n máa ń yọ ṣẹ́kẹ̀kẹ̀ rọ̀ṣùn ní báàdì máa tàbá yẹn lẹ́hùn húdà wọ̀yà tàbí ọ̀gá ìrọ̀sọ̀bí liman mọ́mìnín ni wọ́n léhi matawala wọ́n nùsùlẹ́hi jahannam wọ́n sá àtúmọ̀sírọ̀ wọ́n azan allahu min. Yeah. omori on wato kano kai wa man yushaqiqi ar-rasul omori wato kan ba wa man yushaqiqi ar-rasul ona maybe ozonto muri duwa ko hiren duwa ni al-mukhalafa o ta ko zonto muri ndo ko wa eh, eh, eh, ni down eh a ko nto muri mekan eh ana umulele zi ni badi ma tabayyana lahu al-huda dara ka on ko wa naka alama al salatu wassalam aka ba ake anyi ah, hidayah he is the emblem unto Muhammad he is symbolic representation of what guidance aka ah, ake guidance jùlọ wọn náà òjúlọ wa náà mọ̀ ní mẹ̀ká náà ẹ̀yẹ́ ni ọ̀nà àkà náà lórí tẹ́ǹjẹ̀ ni ọmọdé kìfáyì wàyà tẹ́bẹ̀ ọ̀gáyọ̀ ṣẹ̀bí lòun nìkan bá the consequence you are going to follow another path quite different from another way ọmọdé yìí and one of any other path is path ẹ̀ bá yẹn ní ọ̀nà nìyí pàtó mórí yàn ní pàtó ṣètọ́n ààrẹ ìrẹ́ ìrìn yàn ìdẹ́ ẹ̀nà ọkọ̀kọ̀ nílé ọ̀rọ̀ ọ̀rẹ́ mọ́ mórí any other part is what pàtó ṣètọ́n lọ́nà sáàsì gẹ́rọ fẹ̀gílì mọ́mìnì ọmọrí kan wà léyìn máa tẹ̀wọ́là ọmọrí kan ẹ̀kọ́ ọ̀rẹ́ ìwò tún lọ́nà ọmọrí tí wọ́n tọ́ ọkọ̀ náà mẹ́wọ́ alẹ́kùn bí sọmọ mọ́sáìtìr àtúnmọ̀ kó akẹ́rẹ́ náà wà bẹ́ẹ̀ dọ̀mọ́ ẹ̀kẹ́ mẹ́ ìnáwó ọkọ̀ fúlọ̀ lọ́nà kuma otu gbada were mama wanuslihi jahannam dị meka ụsọnọja na abụọ ake inira of terminal point ami the end point wasa atmosphere ọmụrụ kaka ọ dadi ki jahannam ọbi ịzọnza na ịzọ ike ịzọ ọzọ na ịtụtụ ụmụ na ọdọ ọhụrụ anyị na am amụrụ sị ọkọ ada kọwa baad ọba bere mụ nọ ozu ahụ lụsụ nna ahụ na Agwa agwawa anyị brọdọ nye anyị mba wọ ekpekt. ami project ndị a ike nna alhamdulilayi esi nna m ka wait Ah, ah. ẹnẹ́ni wọ́n lẹ́nu yẹn ń tẹ̀lé iná ọmọ náà òré rí dá arabic islamic studies wa inna alhamdulillah. is part of your course akisẹ́mi dokadilis arabic and islamic studies inna alhamdulilah even wọ́n kọ́ mi engineer rẹ̀ wọ́n tẹ̀lé kẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ fi báraka yìí project àyànà kí project ọ̀nà is part of inna salati ihi wa nuski wa mahayaya wa mamati wa projecti abandonment lillah. ewe eh, lili shaitan ọbịa abahọ then ahụ lili shaitan ọbịa ewe ahụ ya ọnụnụ eh, ya ọba but wọ́n mọ̀ nyawo ya nọsọ bi ya mee ebi eh, jodara jodara ti aban ah, in action in utterances sẹ́nu àbẹ́ àtọ́rí ìṣẹ́ náà yìí sínú tó múlò náà kọ̀ ọ̀rọ̀ dàtọ́rí ẹ̀gbọ́n tó múlò kẹ̀wọ́ máa lédi sún mẹ́nu yìí ẹ̀rẹ́ náà tún nànú mọ́ tó múlò kẹ̀rẹ̀ gbọ́rọ̀ bá tó wọ́n àmẹ́ ń dúró èrì sí ìfáyà ní hìn lóòótọ́ bí sún nà wọ́n.

mama rẹ̀ kẹrẹ́ wọn last week anyi ọ̀hẹ́ wọn yàn án ọ̀kadà tó ń tó aka anyi ọ̀nàrẹ̀ muhammadu akọ̀nà tó ń mórí ọ̀nà mi tù ọ̀dọ́rọ̀ àkọ́nyẹ lọ náà fẹ̀hẹ́ rẹ̀ dáàmú kẹ̀ níbi lọ dọ́kà máa ẹ̀mí muhammadu náà dákọ̀ náà yàtọ̀ àwọn tó mú náà wọ̀ ṣé problem àwọn dọ́kà ẹ̀ problem yìí

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد لا لدى نوكا مالك عد موضوع أنتم مالك شهود رأيك عوام لن أنتم مهمة نوكي عيوه آه. tinyere ka de ntu mili tenyi ma hutubatul haja ija ma hoto do ka shadu an la ilaha illallah wa annaka rasulullah because ona arjanu ina wando because ene arjanu na kum kola na yawo and ona eh, arjanu na na majnun majnun sahibul jin abaho eh, ona arjanu ko sai ije to mura ba ka dar janu do ba to oye ko arjanu ka se dire tetere wa hutubatul haja aw mo go wo ko arjanu na ko yi ẹgbẹ́rẹ́ka àbọ̀nà wàdàkà mùrùkẹ́ start with what put hutbatul hajj so àgbà wà sóhè rẹ̀ yín wọ̀nyí mísún ní tòmùrì ká ban ọ̀fà náà yín positive impact tí ní ẹni ẹni kìlọ̀ náà wà mí ọ̀rẹ́ àmì yìí nù àhún náà yìí ọ̀rẹ́ kàkà because ọ̀rẹ́ manipulate arabic ọ̀rẹ́ sì ọ̀rẹ́ ní wà mẹ́rin náà nù àníbi ọ̀nyọ́sàn isn't it àbíyẹ̀sà sọ̀rọ̀ náà ọwọ́ àjẹdọ́ka bismillah. بسم الله الحنان المنان بسم الله الوهاب يا يكو مري اوري اوان انتو مري اوي هنا اوني ان انتو مري ادي كا ابو مري هنا بابا نا باو انتو مري ان مسوكا ان الحمد لله دي دي ثاني بسم الله القهار الوهاب بسم الله فعال لما يريد بسم الله الذي لا يموت اي حي لا يموت بسم الله القوي المتين بسم الله القادر المقتدر الله abẹ́rẹ́ náà abẹ́rẹ́ dọ̀ má làáwọ̀ èyí rẹ̀ yìí tí ó sọ́kà ẹ̀mẹ́ mi rẹ̀ sọ́kà tó ń kẹ́ náà kó àmà enjoy eloquence enjoy and enjoy wa ní class àmá ìṣẹ́bẹ̀ nìyẹn ọ̀dà ka bá mi sọ́sọ̀ nìkan na dókòó àkàrà ẹ̀ náà dókòó àkọ́sẹ̀ eh ẹ̀hẹ́n dàsí kó di rúùfà náà ama ń. àmọ́ èyí mọ̀ sáàhì bídíò ẹ̀ ni ẹ̀dà bídíò rẹ̀ rà nàbẹ́ àrùn aláhùn without missing word ọ̀dọ́ ìyìn rẹ̀ dúró sọ́fà yìnyín ọ̀tá ọ̀sán bídíò ọ̀rìn mú ìnà ọ̀dọ́ ọ̀rẹ́ rẹ̀. máa káwọn nìkan náà mú ìrònà ọ̀nọ́rí nawal bintu abdullah ọ̀nyẹ́ nọ́ọ̀rìn ọmọ ìkẹgbẹ́ àpẹtàn very soon ọmọ ìkẹgbẹ́ ìfẹ́ dá. ọkà ìnà al al-muslima ọkà ìràgókò mọ́lì anáhìn ìràgókò mọ́lì ọmọtòl xayiri wọ sọlá ìràgóòrò náà ká ọ̀ẹ́dẹ́ ìrìn náà àti ètò ìtẹ̀yìn. xayiri wọ sọlá xayiri ọ̀ẹ́dà anáà ká is naturally ìní ọmọnà wọn wọ sọlá ọ̀nà izo ìzọ́nà ni mẹ́ni ẹ̀dẹ́ òtún ìdè ìtìyẹ̀tẹ̀. umma of good and righteousness. so that ụmụnne webe irewa emi ni ire ọrịa ire ọrịa nọ ifepụta na okinyete m ụmụtụ sojiki walwafa iragwana kaka iragwuda izọbi walwafa at aka kaka ifiba meyi o de fulfill am iragwana kifiba meyi o da kifiba irewa ụmụ na ụdọ wani ki kwaliti sana ụmụ for fadalaha allahu ala min al'umam omori yara asugbani al'umman tó mutu lọrọ sallam min al'umam nini a bira gona debe bima anzala alaiha min kitabin wa bima arsala laha min rasulin kai da ku aka ni sami umma na mani ni o banye tura fi iragona dabe toro ko numa nabi adam koro wa mun to mutu sallallahu alaihi wasallam sene command nyere nyebanye anaikaye anebi anatuyira gwanye bana afaka a omori ano nyanwo yene era eja ubanye khayra umma umuntu umuri sallallahu alaihi wa sallam afaka ene yinan be gbanye ya kene okomori kene e agoka ya ka muhammadu e kò kè é kùnú mọ̀lẹ́ sí ọkọ̀ wa nọmba wán. bima anzala alayha min kitabin agwo ilimi ci yana qur'ani ne iyo no mi hinda biya na bawo aben mi na won onyi wa bima arsala laha min rasulin ate anwon kana tinituwa rasulun mi bi mi

asẹ́rọ̀ tó rìkẹ́ni kàbíìrì anádẹ́hún anáìkẹ́ ní mẹ́ tóbi sọ̀bíìlì dáwà ti ìlọ́lọ́ tóbi ọ̀rọ̀ ìfẹ́zà inódò mọ̀rìhìn ọ̀rọ̀ ìfẹ́zà inódò mọ̀rìhìn wọ́n jihad fi sẹ́bìlì àtọ̀rí kúrẹ́kù tóyàn wọ́n kiri ìzẹ̀ wọ́n sọ̀rọ̀ dáwà ti ìlọ́lọ́ àwọn yìí kíkọ́ wàá mi dáwà náà à والجهاد في سبيله أتذكر أكو تزم وليان أنا من إلا يوانا إني هاجين أنا problem أنا لن ينايكا إلا كو كان يكون لن دعوة بان ينايكا سوري دعوة يا من دس لكو كوزن أنا يونا نتم لي بهم بغا جمانا دعوة هو جمانا أنا مدولي كي جوري شاء دوسي دعوة Pero de دعوة دومي كوي change the public opinion though you are bother, though the nyawanes, do reka bother pass through a stage, stage neka, stage of renaissance, stage of understanding. Then bother any taslimul mutlak, unquestionable submission to Allah subhanahu wa ta'ala. Then normally our anyo, then Shaitan will declare war, then the battle line is drawn. Kuma

it's not always misconcept sí democracy yìí ni kófòrò ọ islam kófòrò kó ẹ wo ní chairman local government now look what I'm àná mọ ìsáhìn okay. citizenship ẹ ṣé láwọn nílò wà you omi ètùkì chairman ló kọ chairman náà yóò ẹ kófòrò ẹ ìlànà kàìsí not is right ọlọ́run mo gbẹ̀tù wẹ́ẹ̀kù ní tó sì kù ní àwọn wọ́n wà á rí ìzọ́bí dá wà nàmà rí twelve because ẹ̀rẹ́ tó wẹ́ẹ̀ dá ọ̀ wà nàmà ni. náà ìrẹ́ àmì èmi ẹ̀hìn. so agbọ́dù rẹ̀ kà ń tún sọ̀lọ̀ sọ́lọ̀ káyé dọ́kọ̀ ọ̀ka ọ̀ka afdọ́lù jihad kalimatul haq inda sultan jair inda sultan jair and gbogbo ní jìbá àdáwọn ìlà kọ ọ̀ka kẹsẹ̀ ìlàwọ̀ ìdóhùn náà náà ẹ̀ka òun náà náà kátẹ́ wọn náà ẹ̀ka is a tyrant ọ̀rọ̀ ìtumọ̀ àkàkọ́ wọn àjẹ́ ìdá àbọ̀dọ̀ bí ẹ̀gbọ́dọ̀ àná òun náà náà dákàrí wọn náà kátẹ́ wọn lórí náà náà kàṣì rẹ̀ you are not supposed to oppose me bí o ti kọ́ oppose and oppose and kuma wà á oppose ọ̀rà ló mẹ́rin tó mú nìyẹn ní wọ́n tó maktuba. this are done that icon with what ịra oil nyi na eka is put into routing onye nọchiri ya na nị ya akwa nị uwe nọ ịra na aka ịra sọ ịda ara aka in instances thousands uncountable instances kuma azọrọ anwụnụ one and uh, billions ọ na na-esoro wa na ị ya na publish ya nị ara ahụ ọrụ ọrụ ọrụ Maiduguri ana ah, samun nam lecture Kano ana samun nam lecture Bauchi ana ah, ma samun lecture we are sifatul mu'minatu sadiqa ana so irin yadda yake sifafi bacin ba eh bace eh? qualities of a what of a of a true believing woman Allah ne yin wa bisulukul islami ati jozi

alladhi yatamassal nahj alkitab wa sunnah udana wa zumma ha ndo be udana ka over say to he da a kind of do portray how or portray sorry alkitab wa sunnah aki methodology of kitab wa sunnah ndawa opa ite kitab wa sunnah وقد جعل الله هذه الأمة خير أمة فلذلك المرة رامك إذا كنتم من نوبة لقونا يكون نيو إذا هم ukhrijat linnas ana ka tura zakin nire ewa ka ka wa zakin da eh don muri to wata hen litakunu shuhada ala nas wa yakuna ar-rasul alaykum shahida liqiyamiha bil ma'ruf agu kene kuweto da ya ka za ko zon moiza eh aka za ko zon moiza no a kuwa hu eze kuwa hu a so yaruwo da ya ka goma kan ka yonji ta san program Uh, charities dey begin from home ẹ̀yà náà kí nàìjíríà náà mà nìkan begin abroad charities dey begin at home ọ̀rọ̀ mọ̀kù ọba náà wọ́ ọba ọ̀rẹ́ rẹ̀ yín rẹ̀ yín wàhálà ọ̀rọ̀ òfin ṣe ní orígbò kàfé láì àná ìsúná ọ̀rìn náà bẹ́ẹ̀ wọ́n ọba mèsì rẹ̀ ọmọ tìrẹsẹ̀ ìtẹ́gbẹ́ mọ́ ní ọ̀nà ìtẹ́wà náà àárẹ̀ tẹ́ ọ̀ká kọ́ da ọ̀nà wà náà àárẹ̀ rẹ̀ wọn wá kàrẹ́ yọ kí ọ̀nbẹ́ náà bẹ̀rẹ̀ ní àfiwọ́ ẹ̀gẹ́ ra ìrọ̀gbọ́ ẹ̀ náà ìrọ̀gbọ́ káyíkáyí ìlànà kọ́rọ̀ òsúnnátán ìlànà tọ̀gbẹ́kọ̀ àbíìznìlá yorùkátó mọ́yìn ọ̀rọ̀ oṣù mọ́yìn àti yọ̀gbọ́ mọ́yìn yẹ́rà kìsù nìyẹnì àká ṣe mi kọ́rọ̀ pánìkì mi kìsù náà iṣẹ́ dọ̀tọ̀ àfọwọ́ bí àmẹ́ àwọn obìnrin yẹn ó ní màmúlẹ́wọ́dọ̀ àhárẹ̀ wọn ni náà káyọ̀ ìrẹ̀wẹ́ àárọ̀ ìníṣọ́ anabi sallallahu alaihi wasallam o me juwe na nai ka e ba ko qur'an no ke la yujawi taraqihim qur'an ne ya ko para jo ben ni hu da ne bi ke e ba to ho ni yamrukuna min ad-din en ba to na din nan ka opa me to ho no ke ta kuma opposite ke ne me won din non a ko ponya wa ma wa re ba no ke ta e da to ho re da sabi ni ke sin hum lana juwe ni en to alayhi salatu wa salam doka apeji yẹn náà kẹ ẹ bá kúrẹ̀ wẹ̀ ni the waiku is not the waiku is against nature is against all the religion of the world including judaism and nedotin the waiku including christianity abu wẹ́ẹ́lì bí judaism ẹ̀ ń nà dọ́kọ̀lọ̀ kúrẹ̀ wa ọ̀nà ọ̀rọ̀ àkúrẹ̀ wa ẹ̀hún ọ̀nyẹ́ náà kú ṣe ń ọrụ eko ọnụ ọnụ akwụrụ ewe biri dam ibi onye na Leviticus chapter nineteen verse twenty seven. Saka, thou shall not cut the size of your beard. Yọ̀ọ́ ìwúrẹ́ náà kọ́ sí ẹ̀rọ náà tí kékeré yìí nílẹ̀ wá. Ẹ̀rọ àtọ̀hún nọ̀nà isn't it? Tẹ́wọ̀n hùn ni ordinary people. You are not ordinary person.

anyị anawaka adakụ n'oge oh, adịghị ọ ini so egwu buhari ya kwuwere ịzọ ingantachie dọmantọhen kpororo oh, ọtụ oche habaka ntọ buhari bọmantọhen anyị anaka adaka ọyịka na ịka ahụ n'ọgaghị ọzọ ya kwụnyere n'ịka na enye evidence ahụ and ya mbaba kari ekene without making proper research believe me lie wey twice wey buhari náà na na fi wey ṣe ana translate eh ana translate àwọn uh -huh. na fi the last volume is there buhari yan arabic is last volume máa kò dé káyọ̀ ní tẹ̀ nọ́mbà nìyẹn náà anya ẹ̀sìn náà kà kọ́ ẹ̀kẹ́ náà nkẹ́ ẹ̀ ń ká yàn náà kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ mi until one of the example is ẹ̀ wá bẹ́ẹ̀ àdá ọ̀hún ni wọ́n yìí yẹ́ ẹ̀dá ọ̀hún ni má náà ní omuli ayadaso na nawo sosi bona bawo non kaya budi nyuma do a mai brand ne ere ne ero do ato yo e doctor anyi bisa kan doctor no kaka do ro kure ka estrogen instead of you building up your androgens they become do, estrogenous effect olu máa kú ní ìyá yín oníṣẹ́ mèsìrè mu. tí wọ́n ṣe tí wọ́n ṣe ẹni ẹ̀ nà mẹ́. because wetin ma kúrò wà wẹ́wúrẹ́ estrogen na kó àrẹ̀rẹ̀ because normally the adrenal cortex wey dey produce ẹ̀ yà ọ̀ yẹ kó adrenal cortex wey dey produce estrogen dey produce androgen wà á wọn ọ̀rọ̀ produce more androgen wọ́n yẹn dey produce more more estrogen but the moment wọ́n wà kúrò wà dó kó àyín more sorry estrogen. anan biology he tom girl lóko he tom girl ẹ kò you are not a brother in islam tom girl brother brother brother of tom girl and and mẹ́ẹ̀tì wà ẹ̀ wọn. so ìjọláhi maruf maruf no matter ìjọláhi iraq anabi kẹfẹ ẹsẹni ní ṣe yìí latakirọ naminal maruf ṣe yìí a àtàkì ìjọláhi maruf kò ní ọ̀nì ṣe yìí ó dákàlẹ̀ ẹ̀ka yìí ẹ̀ títí mọ̀ ẹ̀rẹ̀ ní wọn lọ́sítúṣọ̀ nìtàn. wọ́n yà á tún bọ̀ àwọn ládàá wọn nà híhá ní múnkà bí eré yà àbísẹ́ náà ikọ̀ wúre di wíyọ uh, ihe ordinary ẹ̀kọ́rọ̀ yìí kà bí ọ uh, kí á wọ́n ojú wà há máa hùn sọ̀rọ̀ kẹ̀kọ́rọ̀ di yìí nìyí. na sọ̀rọ̀ ká kí téńgèrè náà kí àgbọ̀ bá ọ̀ma ọ̀ma mẹ́ta àkọ́kọ́ rẹ̀ tó lè máa káàkiri kuma ọkì sọ̀díkọ̀tún fi zálika ọkọ̀mọ̀rí e e ni ẹ̀yà mi al'amuru bilmaruf bẹ́yà káyàza kọ́dá àzàkà ẹmọ̀ ìzán bẹ́yà mi náhìyà nìlmùnkarin sọ̀díkọ̀tún fi zálika dẹ́ ní yìí rẹ̀ tún rẹ̀ ní àkàwọ̀ ẹ̀rẹ̀ yà ká al'amuru bilmaruf rẹ̀ sọ̀bírọ̀tún bẹ́ẹ̀ ní yusuf jẹ́ ẹ̀yà kàrẹ́ ẹ̀nà mọ̀tẹ́sọ̀bà dẹ́ kéńgé yẹn ti sílẹ̀ sí utosi húdó mọ́rí ìtùwọ́nà ọ̀tàlá wọ́n wá àdàlọ́hù ọmọ bin nasir wọ tamkin ọmọrí ìtùwọ́nà ọ̀tàlá ọ̀rọ̀ àmẹ́ ọ̀kàtútẹ́ kọ́nùrọ̀ àmọ́gúnmọ́ i al'ummantu mọ́rí sọlọ́láhù aláyhi wa alihi wa sallam wọ tamkin àwọn ọ̀tọ̀ ọ̀nà mọ̀gọ́wọ́ إذا هي قامت بالواجب الجنة كويت دي أتتنا بابويوا دي عشو جن واجب عليها إذا بابو تلاوة لسو نهو دينها توزي هديني it was themselves and إذا بابو أنا كامي كدني أينا قال تعالى أمورنا النبا هكا أوك أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه وعثمت مريكا أنا نيني حديثي àwọn tó múlí náà rẹ̀wẹ̀ hàn náà ẹ̀ka àkàwọ́ òdùbí láìpẹ́ náà ṣùgbọ́n ọ̀rọ̀ jim ẹ̀ kò ní àdéhùn dọ́rọ̀ ìfẹ́ náà ṣọ́ọ̀rẹ́. àwọn òdùbí láì mi náà ṣe ìtọ́nù ọ̀rọ̀ jim min hamzihi wa nafsihi wa ọgọ́wà náà sọ̀rọ̀ àwọn láì sẹ́mi ìlàlín mi náà ṣe ọ̀rọ̀ jim min hamzihi wa nafsihi ọ̀nà guhun

abuka ne eh, ramuri ana ka comment don to muhi aka fa idza qara'ta alquran eh fasta'iz billahi min ash-shaytanir rajim diwe ko ko quran to idere hun wo muri ku sile hun shaytan na ka mu ya do ko hun rahman amma yo to do ni now why go by that dunya na bidu ko ki to idere hun wo muri ku sile hun shaytan ana mu don rahman to ma ko idere hun wo muri kuma zire hunu zai shaitan na don raman that is just the formula fastaiz billahi min shaitan rajim zai kusa a'udhu billahi min shaitan rajim we are just interpreting the verse but ẹnẹyin yẹn interpret bí quran hu ọyẹ àwọn tó mo ní ìjọ tó mo ní kí àyànnú nìyẹn tẹjọ náà bá mi ìdọ́ka yìí a'udhu billahi máa kò í ṣeré fún wọn mo ní nínà shaitan kò sóri hunu shaitan arrojim ẹnu mo rí dùkú ó lè min hamzihi. ونفخه ونفخ أوكا أرهونك ولو جبت لربك تنزيها فلست بمجاهلة كذا كان معنى فملون يعني يجهون بعض إمام ابن الجزري رحمه الله